ó yẹ káwọn òye táyì sí ẹ̀sìn ìrìn ìmọ̀ láwọn ẹ̀gbẹ́ láìpẹ́ ní pàtó ìwọ̀n ìdílé ẹ̀kọ́ òjíjẹ́ tó àìlè sí mẹ́tò àjàmáà Ìjìnà báàkì ti di àríyá ìbọ́lá àrẹ̀bíyà. Àjẹ́bàtà Ìlọrin ti ṣe é gbẹ̀mí tẹ̀lé jọkọjọ. Ẹ̀kọ́ kéwù tún ṣe níbàámu pẹ̀lú àlùkò ayé òun sílẹ̀. Akẹ́kọ̀ọ́ yóò fi lójúṣe rẹ̀ sọ́lọ́wọ́ bá àlá. Yóò sì kú kẹ́kẹ́. Wọ́n lè rà rẹ̀ ìwọ̀mọ̀lúwà. Àmójútó tó péye ń bẹ ní kẹfẹ́ àyíká ìjọba. Àjẹkalẹ̀ kò ní yàtọ̀ àlùsúnà wà jàmá wà níbàámu. Pẹ̀lú àṣẹ ìjọ ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan. Bí ìpele ìsìdáyé ìdádi ọ̀fìn mọ́sálẹ́wù. Aago mẹ́fà ọ̀ ṣàgò kan ní ètò ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́. Àyàfọ́jọ́ àlàmísì àti Jímọ̀. Ètò ìyàpò àyẹ̀sà tí dùn kò Quran náà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́. Dr. Abdulfata Sàrù olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ tọmọdé tàgbà tọkùnrin tóbi. Títí lórí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀kùn ilé ẹ̀kọ́ yìí sílẹ̀ fún àyíká Umu Faisal Central Mosque. Adébàtà Ìlọrin Kwara State nílé ẹ̀kọ́ náà wà lágbèjúkọ Àlájẹ́ Ìyábọ̀ ní ọ̀dẹ̀ zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine. Oníyàtọ̀ Aṣèlú náà wà jàmá Adébàtà Ìlọrin ní ìtẹ̀síwájú ti dé bá kéwu kíké káyọ̀ ká máa sọ̀kan tẹ́lẹ̀ fún mi. Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa billahi min shururi anfusina. وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد أدوقف الله وضع أتريك ìkẹ́ àti ègè أسواج fún aṣíwájú صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà rẹ̀ gbẹni tí ó ń tẹ̀lé lánàá ànábì sallallahu alaihi wasallam àbẹ́lọ́wà kó fi ìkẹ́tì àtọ́rọ̀ yìí kó fi kárí wọn ìgbà tá à ń gbé ètò àdínà yusrun òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí gbọ́láké bákan náà àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí tí wọ́n ń kó kalẹ̀ pé kí ó máa lọ kọ́lọ́n bá wa sán lẹ́sàn rẹ̀ kó bá wa dúpẹ́ fún wọn o ọ̀la ìjọ kan oṣù rẹ̀ kó má jẹ́ kí wọ́n rí aburú láyé àti ní alkiyama. náà àwọn tí a ń gbé ètò yẹn salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. náà ọ̀rọ̀ tí mò ń bábọ̀ wá òun náà ni pé man muslim al ta ni mùsùlùmí gidi. sobi tí mo wá wà òun náà ni pé èèyàn lè jẹ́ mùsùlùmí gidi nígbà tí èèyàn bá ń ṣe nǹkan tí ọlọ́run ọba ò fẹ́ níbi olùhíyà rẹ̀ níbi ìjọsìn fún ọlọ́run ọba àkọ́kọ́ tí mo wá mú nínú àwọn ìjọsìn tó ṣe pé àwọn èèyàn wọ́n ń ṣe aburú níbẹ̀ ṣe pé kíní yẹn ń tán ń ṣe yẹn kò ní jẹ́ kí wọ́n jẹ́ mùsùlùmí òun náà ni àdúrà ṣíṣe àdúrà ṣíṣe so kí máa ṣàdúrà kó jẹ́ pé nǹkan mi lèèyàn ń pè yàtọ̀ sí ọlọ́run ọba sọ ni mo sọ ní ìjẹ́ ìjọ àti kó jẹ́ pé kan náà ń pè àbí ṣéwò kan àbí ànábì àbí màláìkà náà ń pè so àbí ìyá yẹn lèèyàn ń pè àbí bàbá èèyàn fi sínú àdúrà ni ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ eléyìí inú ilé iṣẹ́ mùsùlùmí o àwọn mùsùlùmí sì ń ṣe so láti tí wò pé ah bí kí n ra yà síbi ọ̀rọ̀ àdúà torí pé lára àwọn àdáwò láńlá tó ń bẹ lára àwọn mùsùlùmí lásìkò yìí òun náà ni ọ̀rọ̀ àdúà ṣíṣe àdúà pàtàkì kọ́dọ̀ ọlọ́run ọba àbí anabi sallallahu alaihi wasallam ó dìde sọ ní àdúà ẹ̀hú wọ́n lẹ̀ ìbàdà anabi níṣẹ́ rí àdúà gẹ́gẹ́ ní ẹ̀sìn gẹ́gẹ́ ní ìjọsìn fọ́lọ́run ọba ìtumọ̀ rẹ̀ ni pé àdúà ṣe kókó ẹ̀rí kí bàbá ń kírun tàbá lórí irun tába ti ń fọlọ́ wọn mọ́ tá ń fọlọ́ wọn bá mọ́ a sì máa ṣàdúrà subhana rabbiyal a'la amani faghfirli hmm? so tába ń tashahud allahumma inni a'udhu bika min adhabi an-nar wa min fitnati al-qabr àmọ́ àdúrà náà láàmà ṣe àmọ́ yín lọ́run a sì máa ṣe àdúrà so àdúrà pàtàkì ní annabi sallallahu alaihi wasallam ló tún fi ní laysa shay'un akrama ala allahi mínà dùà bí kò sí nǹkan kan tó ní tó jọ lọ́wọ́n ọba lójú tó pàtàkì tó lọ́wọ́n ọba máa nífẹ̀ẹ́ sí òun náà ni kéèyàn máa bẹ ọlọ́run ọba tí kéèyàn máa bẹ ọlọ́run bẹ ọlọ́run gbogbo ìgbà kéèyàn máa bẹ ọlọ́run ni wà qala rabbukum ud'uni astajib lakum olúwa ni ẹ máa pè ní ìmọ̀ àdá lọ́run inna alladhina ní ẹ̀mí pé ọlọ́run ọba tẹ́ ń yọwọ́ jahannama ọlọ́nkọ́ mọ̀jì ká wọ iná. so nínú àwọn ọ̀nà tí yẹn fún ọmọ ń ṣàdúrà tó ṣe pé èyí ò sì wá yẹ kó nílànà ti mùsùlùmí tó ṣe pé ó ti yẹ nílànà mùsùlùmí òun ni àwọn afẹ́ra mẹ́nu kan díẹ̀díẹ̀ ní èní ẹ̀rí àwọn ọ̀nà táwọn èèyàn ń rìn níbi àdúrà ṣíṣe ti pé ó kó nílànà títí anabi sallallahu alaihi wasallam tí pé ní ti bá ń ṣe ẹnìyàn ò lè jẹ́ mùsùlùmí gidi hmm. ò lè jẹ́ mùsùlùmí gidi àkọ́kọ́ ni pé ìrìnlẹ́nu yóò mọ̀ dùá kẹrẹ́ nìkan kó ṣe pé òun yóò mọ̀ wá publicize yóò mọ̀ publicize ọjọ́ àdúrà ìpè hmm. ẹ̀ wá bọ̀ wá o àdúrà níparí oṣù àdúrà ọlọ́jọ́ mẹ́ta àdúrà ọlọ́jọ́ méje tá a ṣe tẹ̀mítẹ̀mí láìra nǹkan tí àdánwò ẹ̀yìn àfáà lọ rìn ọ̀lẹ́yìn àfáà lọ rìn ọ̀láìra ọ̀bín àdánwò ń bá yín fa àdánwò ń bá yín o ṣẹmọ̀ ń kálukọ́ mọ̀ sọ tìlú rẹ̀ náà ni wà fáà bàdàn náà òyìn náà mọ̀ lọ sọ tààrà alùsùn mẹ́bàá náà wọ́n lọ sọ tẹ àwọn arábàdàn wọn fún wọn àwọn alùsùn náà ẹlọmọ sọ tàwọn ará èkó fún wọn àmọ́ Ìlọrin lèmi ń gbé ojú mi tó ogun tí ń ṣẹlẹ̀ yóò mí pé kò sí tẹlomi lára rẹ̀ torí problem ẹlòmí yóò ní ẹ sì mọ á sọ̀rọ̀ Ìlọrin gbogbo gbà bẹ́ẹ̀ ni afẹ́ká da ni afẹ́ká da tó rọ́mọ Ìlọrin yẹn náà làwọn náà ọmọ Ìlọrin lèmi gẹ̀gẹ̀ náà so kọ́lá tẹ́ bá ń ka àwọn tí wọ́n jẹ́ àfà tí wọ́n di Ìlọrin mú tí wọn ò bí ọjà tó bá lọ fẹ́ ka fáà pé ńìlọrin o o gbọ́dọ̀ yọ àwọn bàbá wálẹ̀ níbẹ̀ o gbọ́dọ̀ yọ àfàsàrò nílẹ̀ o gbọ́dọ̀ yọ lè sàrò nílẹ̀ níbi àfà nílọrin so táfi ní pé ah, wọ́n kẹfẹ́ mọ bàǹkẹ́ jẹ́ ni wọ́n kẹfẹ́ mọ takọ àwọn àgbàlagbà wọn ni bàbá tí wọ́n àwọn àgbàlagbà wọn gan náà làwọn yìí náà so bí tí mo ti lọ òun ni kíyàn máa lọ lè polongo ike wá kásàdúà àdúrà olùjọ́lọ́ mẹ́ta àdúrà ọlọ́jọ́ méje bóyá lórí rédíò ni so bóyá ní gbogbo orí tẹlifíṣàn ni bóyá lórí social media ni ẹlòmíì ló sì lórí Facebook oríṣiríṣi ẹ̀ tí wá dé nǹkan láì ọlọ́nkọ́ sànà wa orí Facebook yóò wà ní ọwọ́ yá ọ̀ ẹ̀yìn yẹn mọ́ jọ́yìn òun fẹ́ sàdúà ẹ mọ́ jọ́yìn ẹ mọ́ jọ́yìn ẹ mọ́ jọ́yìn ẹ mọ́ jọ́yìn ẹ mọ́ jọ́yìn ẹ mọ́ jọ́yìn ẹ mọ́ ṣíà ẹ mọ́ lọ́ọ̀fù lórí pé òun fẹ́ ṣe àdúà ah náà pé ewu leléyìí kódà yóò dé stage kan kó kálukọ tẹ́wọ́ níbi tó bá wà tó bá tó wá ẹ̀yà ìlà subhanallah ìlà tó bá dé stage kan wà ní ó ó yá ń àkáǹtì nísìn la ilaha illallah àwọn èèyàn wá sọ ìyàtọ̀ fún orí Facebook àwọn tó ń ṣe bẹ́ẹ̀ lórí rédíò náà ha wàláì azim ìlànà mùsùlùmí kọ́ lélẹ́yìí níbi àdúrà kí ọmọ ṣe ìlànà àdúà kẹ dájọ́ sí àdúà kẹ fi àsìkò sí àdúà kí àdúà yìí lẹ́yìn àlásàrì láṣẹ àbí àdúà yìí tábà ti kí àsùbà tán ni àbí àdúà yìí tábà ti di pé akí ìṣá ìtàn lábẹ́rẹ̀ tò sí àdúà náà lẹ sọ di pákàlẹ́kẹ́ tó báyìí wàlá ìlànà mùsùlùmí kọ lẹ́lẹ́ ìlànà mùsùlùmí kọ o so anabi sallallahu alayhi wa sallam ó ní ẹ máa bẹ ọlọ́run ọba ní gbogbo gbogbo bíkíbi tẹ bá wà gbogbo bíkíbi tẹ bá wà ní ẹ ti máa bẹ ọlọ́run ọba yẹn bákan náà ní tí anabi kọ́ àwọn sọ̀hábà ní pé gbogbo ààyè كانوا يسألون الله سبحانه وتعالى في كل حال بوسي سنة من دلون وكان الرسول صلى الله عليه وسلم يذكر ربه في كل حال عفتانا يباوى أن ينطلت نكا أنا جو كنش أذكار ni kò kí ń bẹ ọlọ́wọ́n ọba rẹ̀ wọ́n nu toilet so kí ló dé tẹ́yìn lọ lè ń dá ọjọ́ sí àdúrà tẹ́yìn lọ lè mú àsìkò fàdúrà ẹ̀tùn wá sí pé àdúrà yìí àdúrà oní twenty one days ní àbí àdúrà yìí àwẹ̀ láfi gbà á àwẹ̀ láfi sí àgbà àwẹ̀ àmọ̀gbà ìwá síbi àdúrà wàlọ́ ìlànà tànẹ́bì kọ́ yìí o mo fi ọba tó dá mi búra ìlànà tànẹ́bì kọ́ so gbogbo ẹni wọn mùsùlùmí tí wọ́n bá ti pè ọ́ wípé kó o máa bọ̀ wá tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi máa lọ mùsùlùmí gidi máa ń ṣàdúrà ní gbogbo ibi tó bá wà ní àyè rẹ náà ni ojú kó sí ni wọn ṣe tó tẹ wá lè jù ní àwọn obìnrin yìí náà ni àwọn obìnrin àwọn náà àwọn kàtá yìí àwọn ni àwọn náà wọn o sòkòrò nǹkan bá là wọn. naam bákan náà alákọ̀ọ́kọ́ nìyẹn bákan náà tarku du'a wa talabuhu inda al-ghayth tí wọ́n fi àdúrà kalẹ̀ kó mọ́ sí mọ́ kó níwò lè ẹ̀ ìyàwó yìí ò lè máa bẹ lọ́rùn àti ká máa gbé àdúrà wa fáwọn èèyàn kan máa bá wa ṣe é ní so gbóǹtì ẹ ṣe jẹ́ tí wòye ṣe ẹrú ọlọ́run tí wò kí ń ṣe èèyàn ni tí wò kí ń ṣe mùsùlùmí ni ìlànà yẹn ṣe sàlànà mùsùlùmí inna Allah yaghdabu idha taraka al-abdu du'a ànábì ló sọ bẹ́ẹ̀ ànábì yẹn ọlọ́run ó sì bínú tọ́mìyàn bá fi àdúrà kalẹ̀ tí ò bá ṣe mọ́ bí ọlọ́wọ́n bá rẹ̀ ẹnu rẹ̀ gẹ́gẹ́ ọlọ́wọ́n bá fẹ́ gbọ́ àmà yòjì ìbòlòmọ̀dù tọrọ ìrádàá ló wà ní èmi ni mo máa ń dáhùn mo máa ń jẹ́ pé ẹni tó bá pè mí tí ó bá ní bùkátà sí mi ọlọ́run tó ní bùkátà sí mi tó bá pè mí ń sì lóhùn so kí ló tó pé àdúrà tiẹ̀ ọmọ ìgbé bá rìn yàn ni pé ẹ sáà ẹlòmí ọmọ wa ní ní gbogbo every sunday yóò wá invite àwọn èèyàn wá rábà àwọn sàdúà rábà àwọn ké yàsín rábà àwọn ké múlíkù rábà àwọn ké ìsáwáká tí wọ́n tọ́ra rẹ jẹ ni ọ̀ wọ́n tọ́ra rẹ jẹ so àwọn ò rí ọ àwọn ò rí ọ sórí owó táwọn àgbà lọ́wọ́ rẹ náà lọ́kàn wọn o kọ́lá ẹlòmí ìtọ́mọ ṣẹlẹ̀ wọn lé ní àwọn fẹ́ ké káfí one eleven wọn á kó àgbàdo kalẹ̀ àbí òkúta wọn nìkan máa fi mu mo rántí gbà táwọn náà fi máa ń lọrú ọlọ́mọṣẹ́ sánú yàn wàláì tí mo lè mọ́ ti parí káfí ẹyọ kan ẹlẹ́lùmí ti lè parí márùn yóò ti má gbàdú márùn <laughs> màá sọ pé wàláì mo mọ kọ̀rálì kejì ọ̀lọ́ mo sì yánu jù ọ lọ bóòlù ṣe ké bóòlù ṣe ké márùn tẹ́ni tẹ́ni kéyìn tí kẹ́ọ̀ kẹ́tà wọ́n ti ké márùn nǹkan fọwọ́ sí báyìí ni nǹkan <laughs> fọwọ́ yóò rí wàhálà ti ti pọ̀ jù kí nìkan ẹ̀dákun ẹ̀ka sáńdẹ̀ sáńdẹ̀ ká dìde wáyé ká gbowó táwọn gbà ń ti wà so nǹkan gbà nìyẹn so ni ìwọ tó ń bí àwọn èèyàn bóyá lọ́n bá sílẹ̀ rẹ pẹ̀lú owó máa ń ní monthly prayer kankan special prayer monthly àbí weekend prayer máa ṣe àdúrà fúnra rẹ kọjú sọ́lọ́run ọba rẹ so àdúrà yìí ṣe iṣẹ́ télọ̀ tó ní mo lọ gbàṣọ mi fún télọ̀ kó bá rán ẹ́ àbí mọ́tò mi bàjẹ́ mo gbé lọ sọ́dọ̀ mechanic àdúrà àwọn èyí gbé lọ fún yàn pé bá mi ṣe ṣàdúrà fúnra rẹ ṣàdúrà fúnra rẹ sílẹ̀ iná àràǹtí ẹ̀ka kíyèsí ni so wọ́n tó wá fẹ́ jẹ́ mùsùlùmí gidi kó máa kọjú sọ́lọ́run ọba rẹ kó máa bẹ́ẹ̀ òun ni kó ṣàtì kó ṣe nǹkan tó bá fẹ́ ṣe fún ọ tó bákan náà nínú àwọn ọ̀nà tí ó yẹ kí èèyàn ó sọ́ra fún òun náà ni tààyínú mẹ́kánì dọ́à ká máa dárúkọ àwọn ààyè kan níbẹ̀ láti lọ́ọ́ lè ń ṣàdúrà lónìí Hmm, à ń lọ sí òkè iṣó bí láti fẹ́ lọ sàdúà sọdákùn ṣe rí lẹ́yìn pé èèyàn bá ń lọ sí mọ́kà tó fẹ́ lọ sí ìbádà ó sì lọ sàdúà ó fẹ́ lọ sí mọ́sídùn nàbí sallallahu alaihi ó lọ lè ṣe ìbádà ó sàdúà so ó lè tún lọ sí Baitul Aqsa yẹn ni pé Jerusalem láti lọ lè ṣe ìbádà lẹ́yìn ààyè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ̀rọ̀ tí bẹ́nu islam ní sọ fún ọ yìí kò sí àyè kankan tó ju àyè kan lọ bákan náà ní gbogbo àwọn àyè yòókù kẹ́nìkan wá wá ń lu kankan wá ní ń bọ̀ wá lọ́rin wá ṣàdúrà torí kí ni dúró nílùú rẹ̀ àbọ̀ wà ń lọrin wá ní ń lọ sókè sóbì àbọ̀ wà ń lọrin ó ní ń lọ sí kú ọ máa ní bóun ti kú ọ sí jẹ́ níbi táfà límì <laughs> kọ́ sọ̀kalẹ̀ sí ẹgbọ́rọ̀ táfà límì kọ́ sọ̀kalẹ̀ sí wà ní gbígbà gbígbà sánàbí lọ wá sọ fún ọ pé gbàdúrà wà ń bẹ̀ hmm? àbí ń lọ sí òkè súnà ń lọ bẹ̀ òkè súnà kí ló wà ń bẹ̀ gbàdúrà tá lọ fún ọ gbàdúrà wà ń kò síbì kan tí gbàdúrà ò sí. sọ ànábì sallallahu alaihi wasallam mo lójú kó yíwa pé àyè mẹ́ta yìí lójú gbogbo àyè lọ àbí ń lọ mọ́sálásí jọ́hún nílọrin ìmọ̀lásí jímọ̀ nítorí sàdúrà yìí so àbí ń lọ sádàǹgbá ní ti lọ lè sàdúrà yìí àbí ń lọ fọmọdá ní ti lọ sàdúrà yìí àbí ń lọ sí eh, ilé ìsàrùmú orí tẹ́sí ń lé tiwa <laughs> ibẹ̀ ní ti lọ sàdúrà yìí gbàkọ́lá àwọn ẹmọ wá sí ibi sàárè àmọ́ àwọn adìrí wọn kò tí ráyè wá mọ́gbà tó lọ́n ti ní káwọ́ dì í ní odò ní súnà wọn làwọn fẹ́ wọ sàárè àbá lè lọ sàdúrà ń so kọ́mọ kiri gbogbo bíi sàárè káàkiri ó lè jẹ́ mùsùlùmí gidi kí à ń lọ bí asàrí àfà kínní à ń lọ sàdúrà lọ sàrí àfà à ń lọ sàdúrà ìlànà tànàbì kọ́ nìyẹn ìlànà tànàbì kọ́ so gbogbo àwọn nǹkan yẹn náà ni mùsùlùmí gbọdọ̀ kíyèsí wá fẹ́ jẹ́ mùsùlùmí gidi o níbi pé òun fẹ́ ṣe àdúrà so bákan náà dùá ìwòlìjàmáì kẹmọ ṣàdúrà kí gbogbo yín máa hó gé kẹlọ kóra yín jọ sójú kan kẹmọ pariwo kákẹ́ bá kóra yín jọ ẹ̀kọ́ ẹ̀sìn bí bá ṣe ń kírun rẹ̀ bá ṣe ń ṣàlù àláre hmm, tí ń jẹ́bọ rẹ̀ dákun ìjìnà sẹ́bọ àmọ́ irọ́ ni o táwọn èèyàn ń kọ́ àwọn èèyàn jọ sí ní ìsìn wọn nìkan wá ṣàdúrà ní o ká máa wá gbígbàdúrà wá sọ́dọ̀ àwọn so nǹkan tí wọ́n ń ṣe nìyẹn o so wọ́n nìkan wọn kóra wọn wá pé ọwọ́ àníkógbó ọpọ́ owó pé ẹ pariwo ọlọ́run o ẹ̀dà kan sí lánàá tànẹ́bì nù àbí lànà àwọn àwọn ìlànà tí èsì ìlànà ti mùsùlùmí ni wàláì wàláì kí ni ẹ pariwo ọlọ́run o àbí ẹ sọ pé ọlọ́run gbogbo yẹn ó dé kí ló fà á Ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run bá kúrò ẹnu ayé al-Qur'an suratul ọlọ́run bá ní wadhkur rabbaka máa rántí ọlọ́run ọba rẹ máa bẹ́ẹ̀ tadarru'an máa rọwọ́rọsẹ̀ ráwọ́rọsẹ̀ sọ́lọ́run ọ̀kúfìyàtàn àti ní jẹ́jẹ́ ẹ̀wọ́ hmm, bọ́lọ̀ ṣe ń tò wàdúnà jáhari nínú kọ́wùlì olùwà ní kódà máa wù jákè má máa pariwo wí tọ́lọ́lù mi ni wọ́n pé àkíyà kíni nǹkan tí ń sọ yìí wàláyà kúrán ló wìfà ẹ̀yìn kọfà ud'u rabbakum tadarru'an wa khufyatan ودون الجهر من القول سولوا أن ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين تلي من سورة العراف ني آية 55 نية لون تصيون لو أني ما قولون وباين تضرعا كما راو راشي وخفية أتنججه فإنه لا يحب المعتدين قلوا ألوم وفنا أنتم بقى جوني kọjá àlà níbi àdúrà tí pé mo wá pariwo ẹ̀tọ́ wá wò níbi àyà tó tó wá kẹ́yìn olúwa tó ní tó wà ní second to the last wọ́n wà kúrò rọ̀ bákà fi nafsik máa rántí ọlọ́run ọba rẹ fún ààrẹ máa bẹ̀ lọ́run fún ààrẹ tàdọ́rọ̀ àn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ khifyatan àti ní jẹ́jẹ́ wọ̀dúnà lè jáhàrí min al-qawl má máa wí jáde kí wọ́n pariwo já kèmá so àyà ilé yìí àbí sáyà tí mo ń ka yìí ó wà ní verse one náìtì kí nìyẹn one ninety area nìyẹn second to the last aya sáà ní sínú two thousand two oh five two oh five lọ́wọ́ mẹ́ aya two oh five tolúwa ní wọ̀dà tí kò mí lọ́gọ́ fìdí ẹ bá wà nù àfọ́nú fọ́ra tẹ̀mọ́ wá pariwo tẹ̀mọ́ hó tẹ̀mọ́ ní ayọ̀gbọ́ ànábì àbẹ̀kẹ̀ pariwo ẹ̀jẹ̀ ṣe sára sọ́lọ́run ẹ̀ṣẹ̀ kíní kan sọ́lọ́ délé yìí kì í sílànà wa ẹni tí wọ́n ń ṣe kò lè jẹ́ mùsùlùmí gidi adákùn tó lọ́lọ́run ẹ jẹ́ ká jìnà sí i ṣùgbọ́n kan náà òun ni ká máa gbé omi hamlul ma ká máa gbé omi àtàwọn nǹkan míì àbí ẹ mú mi ẹdùkúta sínú ẹ ẹ máa gbé bọ̀ wá ẹ máa gbé bọ̀ wá síbi àdúrà kíka nǹkan sí omi ó yàtọ̀ bákan even nínú àdìsí gan àdìsí tó lálàáfíà gan ọ̀wá fún kíka nǹkan sínú omi kí ka kọ́lá àwọn rúkẹ́yà ni kí ka lásán lọ́lẹ́rìí jù kò mọ́ ni. so àmọ́kọ́ àyè pé ẹgbẹ́ omi wá bíi hundred wà wà lórí ìjòkó àbẹ́yìn thousands ẹnìkan wà ní bóun ṣe ń ka o gbogbo omi yẹn ẹgbọ́ lómi yẹn omi ó ti domi mímọ́ wàláì mùsùlùmí ẹ wà rí wọn wà gbé báàgì lọ́wọ́ tó bá sí láwọn lọ bí àdúrà káàkiri ìdákùn ṣé Islam náà nìyí o kọ́rọ̀ kan náà àwọn àfáà ní àfáà ńlọrin ó dìde sọ fún yín pé kí ló dé ẹlẹ́bọ ni yín ẹ̀ ń gbómi káàkiri àdúrà níbọ̀lẹ̀ tí lélẹ́ yìí rí tó kẹfẹ́ náà jẹ́ pé wọ́n tọ̀ kí ẹ̀ gbọ́ ló ń gbọ́ so ìlànà yẹn kì í ṣe ìlànà mùsùlùmí ni wọ́n ń sọ kí o jìnnà sí kí o jìnà sí tó bákan náà kí o tún máa yàní tààyínú sọ́ọ̀t lè dọ́à kẹmọ́ ṣàlàyé tí irú aṣọ báyìí ni ẹwọ̀ wátẹ̀ bá ti ń bọ̀ wábi àdúrà yìí ẹwọ́ṣọ funfun gbogbo yíyányán aṣọ funfun ní kí gbogbo yán wọ̀ lọ́dàkùn gbọ́lọ́fẹ́ fi léyìí lànà Ànábì sallallahu alaihi wàláì kò sí bí tánàbì lè ṣe bẹ́ẹ̀ kò sí kí a sọ fún ni ẹwọ̀ wá o so gbogbo ẹ̀ náà sì ní wàláì nǹkan irọ́ ni àtújẹ nípa àtújẹ ni o kò sí nǹkan kan tó jẹ tó jẹ pé wáyà ẹ̀yìn odò òdodo kan ni àtújẹ torí owó tó rí gbà lọ́wọ́ àwọn èèyàn náà ni so kí ọmọ náà sọ pé irú aṣọ báyìí nìkan ìwá síbi àdúrà so so bákan náà kí ni o tó ń sọ fáwọn èèyàn pé ṣe àlè lè bùkúrò lè dọ́ọ̀à kí wọn ní ọfẹ́ ṣàdúrà kí wọn ní ẹ̀rọ̀lẹ́ wá pẹ̀fúm àbí lọ́fíńdà àbí tùràrí náà ní ẹfín torí àdúrà báyìí so kì í sí lánàá tàn Nabi sallallahu alaihi wasallam ìkọjá àlàní ṣùgbọ́n kan náà àtàsọ́kùbù kí wọn máa pariwo mo fẹ́ mú ẹ̀rí kan wá ń bẹ̀ wọ́n lẹ́ẹ̀kan ni ẹ̀wọ̀n tó fi padà síbẹ̀ ẹ̀rí pé mo ti mú àyà Kùránì wà dísà Nabi sallallahu alaihi wasallam ìjọ kan làwọn kan ànábì ń darí ìrìn àjò kan bọ̀ wá pẹ̀lú àwọn sàhábà rẹ̀ ànábì wọn tẹ bá ti fẹ́ gòkè ẹ máa ṣe Allahu Akbar tẹ bá ti fẹ́ wálẹ̀ ẹ máa ṣe subhanallah báwọn sọ̀hábà ṣe ń ṣe nìyẹn wọ́n bá ti fẹ́ gòkè ọmọ sí Allahu Akbar Allahu Akbar bó ti pé arí òun wọn lókè ni ànábì kan wẹ̀yìn ànábì ni ẹrù bẹ̀ ìwọ̀ aláàfọ̀sẹ̀kùn ẹ̀rẹ̀ hun yín lálẹ̀ wọ́gúdú asọ̀wọ́tàkùn ẹ dákẹ́ ẹ ti ń pariwo jù ní innama tad'una qarib mujib ẹni tó súnmọ́ yín ọgbọ́ ó sì lè dá yín lóhùn tẹ̀ ń béèrè fún kò nídìí kẹ́ ẹ máa pariwo àmọ́ ni pariwo sọpádùn àmì ti gbà lọ́dún yìí ògbọ́n náà wà hó wàláì kìí sí ìlànà nábì ṣùgbọ́n náà kò wà lórí rédíò kò lẹ́lẹ́ iná kó ní pé bó ṣe ń sọ fún wọn yìí tó ti ń sọ fún wọn yìí ẹ sàlọ̀ àlá ẹgbó mi ẹ wá fi pọ̀ mi àlọ́ àlá yín pàdé mi nílé ó ń jìbìtì ni ọ kò sí tó fún mi àlọ́ àlá wọn ṣe rọ́ ni lẹ́yìn náà kó ní káwọn èèyàn mọ wá ṣe testimony wọ mùsùlùmí kò ní lórí rédíò tí mo wà yìí ẹni tádùá rẹ bá gbà kẹ́ mọ pè mí kẹ́ mọ sọ fún mi ó ń jìbìtì ni ọ tí wọ́n lọ gbàdúrà wọn ni tí wọ́n lọ gbàdúrà wọn bẹ́ẹ̀ ni àwọn farawí àwọn christian tashabbu bi qawmi fa huwa minhum ara wọn ni wọ́n náà so kò kí ń ṣe ìlànà ti mùsùlùmí àwọn ni wọ́n ní ká máa ṣe testimony lọ́dọ̀ tí wọ́n ìwọ ń kọ́ kí n bo ni wọ́n mùsùlùmí ti di bàbá oní testimony wọ́n aṣọ orí tọ́lọ́run ti fi wá sọ búlọ́run ti gbàdúrà yín sí ń jìbìtì ni ọ́ bákan náà kí wọ́n ṣàdúrà kọ́ ọmọ kọrin pípé orin orin lórí ṣàdúrà ìyáyé mi ò ní burú ayé mi ò ní kó túnmọ̀ lùlù sí lọ́lọ́run sàdúrà wàlá ìlànà tànàbì sallallahu alaihi wasallam kọ́ nìyẹn ìlànà tànàbì kọ́ so fún àwọn tábà ní ìbéèrè so alẹ́ máa wọlé báyìí zero eight one zero eight five zero one three seven one bákan náà síwájú kí n tó parí ètò tòní àní ọ̀túnla ní ọlọ́jẹ́ ọlọ́jẹ́ nílọrin so níbi pálátì ọlọ́jẹ́ so àwọn àfá wọn ní wà sí níbẹ̀ àfá gbà láti ìlú èkó sheik abdulhakeem alkutubi wọn ni wọn ní wà sí níbẹ̀ so láago mẹ́wàá láàrọ̀ ní ọ̀túnla ní ọjọ́ sunday gbogbo aká pàdé wọn níbẹ̀ ṣùgbọ́n kò bá sọ sọ sọ àǹfààní náà ẹni kẹ́kọ̀ọ́ ní rédíò. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Naam, Láàrin jẹ́ zákùn lọ fẹ́ra. Yẹ́rí ìdánilẹ́kọ̀ọ́ jẹ́ ṣe fún ọlọ́dẹ́ yìí. Lọ́wọ́ tàbọ́pọ̀lọpọ̀ yìí. Àmọ́ tí dárí pé ẹ dákan, dárí pé ó tó lórí bí rẹ̀. Tó bá di pé ìjọ ń gbé lọ́wọ́ kì í ṣe lórí. Na ní aago mẹ́wàá mo ìṣàlàyé lọ́tọ̀ọ̀la ká pàdé àwọn ṣẹ́kọ̀ọ́ Al-Kutubi láti ìlú Èkó. Ìlú méjì ti wọlé. Náà, náà, mẹ́kàbọ̀. Amin.